حق جهاده kẹ́lìmọ̀ jálàbí àwọn kan ṣe jálàbí ni wọ́n fi ń jẹun tó bá yẹ kó lẹ̀ ẹran bá ń rìn fà sí. ìbá sọ pé àìmọ́dánáìsì gbogbo nǹkan ló káwọn èèyàn máa fẹ̀mí pé báyà gbogbo ẹ̀ náà ń jìbìtì. àwọn kan ń bẹ èmi ò lè dispute ń jálàbí wàláhì ìdí ni pé àwọn kan ń bẹ wọn ò gbẹ́mi tẹ̀ǹkan mi tó du àlọ́kọ̀rán àti àdúrà lọ wàláì tẹ bá sì fọ̀rọ̀ yín lọ̀ wàláì àdúrà wọn sì gbà torí tí ń bẹ lọ́dọ̀ àwọn àfáwọn gbogbo ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ àwọn lọ́sípítù a sì lè dìnnà wọn ìmọ̀ tí kálukú bá ní tàkà ṣùṣù lélẹ́rìí ni kọ̀ wá sí ibi tí a fẹ́ bìlọ́ǹgì sí nínú súnà àwọn ń bàjẹ́ pọ̀ lọ́ra burata tọ́pẹ́ súnà ni níta àmọ́ níbi ká jalè ká ṣe gbájú ẹ̀ ká sáré dá àwọn programu kálẹ̀ ká sáré fi gbowó lọ́wọ́ àwọn ọmọ ìyá close ẹ̀ pé àbó tiri bó tiri rè ọ̀pọ̀ lọ́nà àtọ́ ń dọ̀tí ibẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n nínú sufi àwọn ń dọ̀tí ń bẹ́ẹ̀ lọ́rẹ̀ lọ bám bẹ́ẹ̀ níbi àwọn tó ń sẹ́ àwọn ń dá yẹn lónìí àwọn ń bẹ̀rẹ̀ àwọn èèyàn mi rí gbígbàdúrà kò sí ń tẹ́lẹ̀ sọ wọ́n máa lọ bẹ̀ torí wọ́n rí gbígbàdúrà tí wọ́n náà ń bẹ́ bẹ́ẹ̀ wọ́n làwọn ń dọ̀tí gbájú ẹ̀ ń bẹ́ ń bẹ́ kò síbi tí ẹ wo nílé àáfàá tó jókòó tí ń ṣe jálàbí yóò sì gbáàyàn yóò sì gbowó kò sì nílò wọn fi ṣiṣẹ́ àbí ẹ̀kọ́ ó ní ọtí ó jálàbí kan a sì rí máa rí lẹ́kítọ́rà bí ọba bá student sùn ara rẹ̀ wálẹ̀ ó sì wá ìmọ̀ ìmọ̀ ọgbà ìwà àyà náà nígbà míì kéèyàn mọ nǹkan kọ̀ gbà wá ń gbà míì ara ẹni tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ sì mọ̀ bá a ìwà bú wọ́n fi ṣe ìzákànnà ìmáríwù sifuran min al-ahlaki wal adabi yá ya fakiran wàlá yamshi ala zahabi. wọ́n mọ̀ sọ fún wa pé tí èèyàn bá kéwú débi tó yẹ kó kéde ó kàwé débi tó yẹ kó kàwé dé ó rìn bí iṣẹ́ tó débi tó yẹ kó rìn dé àmọ́ ó pa sófo níbi ìwà ó pa sófo níbi àkídà ó pa sófo níbi àníyàn wàlá yá ya fakiran yóò sì máa gbá ibi ẹ̀ tọ́lọ̀ ògùn ní mẹ́wàá kankan kò gún lágbọ̀ọ́yé wọ́n lẹ̀ òyìnbó mi ṣe àrẹ zahab káàkọ́ba ń kọ́mọ rìn lérí gold ọ̀rọ̀ tẹ́ sọ ní ọ̀rọ̀ tó dáa mẹ́sẹ̀jì tó dáa lẹ sọ àmọ́ àkídà tí ń bẹ lẹ́mìí tẹ́ fi páàsì ẹ̀ òun lọ òun lọ fakọ̀dà fakọ̀dà uslub ẹ ní uslubul ada wa uslubul wafa wa uslubul irqa ẹ dákun mo fẹ́ kẹ́ lọ́ọ́ ní máa mọ bó dáa ṣe fẹ́ máa present message bóòdà sì fẹ́ máa pàṣẹ kéwù ti wà ìmọ̀tẹ́lò ti wà ọwọ́ kò lóbòlù wà fa ìwọ́n àdá ó kú da sì fẹ́ máa pèsèǹtì ẹ̀. sotie tẹ́ bá fẹ́ kí dáwọ̀ yín kó nírọ̀ wájú tẹ́ bá fẹ́ kí ipò yín àtẹ̀yìntẹ́ nípò gangan tẹ́ bá fẹ́ ní kí gbogbo dáwọ̀ yín kó ní kọ̀bù kára yọ tẹ́wọ́ gbà á àfi lè tíráì tẹ bá fẹ́ àtáàkì ṣíríkù ẹbọ tẹ bá fẹ́ àtáàkì kíní gbogbo mẹ́tọ̀dù díẹ̀ ti rí wọn fà á torí mo mọ̀ pé ẹni ẹni tó bá ka ìdádí àbí sanáwì náà kò tó jẹ ẹ sí lọ́fíìsì náà ẹ̀yin náà sí lọ́fíìsì iṣẹ́ òun sanáwì tó mọ kéwìyé lè ṣe ń tẹ ọ́fíìsì ó lè wà lọ́fíìsì ó lè handù rẹ̀ ẹ má fi sàádà sí fàdà nẹ́bí lọ sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá ti bẹ́ẹ̀ lọ lè máa ń ta alámalẹ̀ ilmá lè yorùbá yíyá bí lọ́ọ̀lẹ́ àmà tó ń lọlé kéwù torí pé mo fẹ́ mọ fi ṣe fáàrí pé èmi mo ní ṣáàdà báyìí ṣáàdà kẹ́ fi dájọ́ dáwà o ṣáàdà kẹ́ ìdájọ́ dáwà o ṣáàdà kẹ́ ìṣe kíni o kẹ́ ìdájọ́ dáwà ibi ẹ̀ tì mọ̀ ẹ̀ tún jẹun obìnrin afa kan ni wàá máa ń fa kẹsì kakẹ́ jatira rẹ̀ kẹsì kakẹ́ o kẹsì kakẹ́ jatira rẹ̀ ó ní wọ́n ń pè ní ẹni ọlọ́run wàlá walakin fasa aslamuna domiran ṣùgbọ́n tó bá ní àníyàn ẹni di uslub wàláhìí làzim tẹ́ ẹ bá ń wò yín tẹ́ ẹ bá ń ṣe dá wa èèyàn mọ̀ pé ìkéwì ti wà ńlẹ̀ ìwé ti wà ńlẹ̀ ó kù uslub bó làwọn yẹn ṣe máa tẹ́wọ́ gba ń wí. lànàbí fi sọ fún pé àdọ́là fi sọ fún wa níbi kò wọlé kúntàfà sọ́ọ́nì gẹ̀lí ìzọ̀kọ́lbì làǹfà dùn lànfà dù mìíràn haulik ẹnìkan ò lè fi kéwù ṣe bá rí fún ẹnìkọ̀ọ̀kan ẹ tó wá kàdé bi dòkítọ́rà doctorat, tu as rí sẹ́ńkọ́ tí ń rìn káàkiri ńkọ́ bọ́ọ̀lù ṣe fẹ́ jẹ ṣe bọ́ọ̀lù ṣe fẹ́ jẹ tara rí ẹni Tarara ń sì tún tara rà ó sì ń dààmú káàkiri àníbò la fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́hún lóye ma sọ fún pé kuran kan sọ pé wala tasubbu allazina yad'una min dunillahi fayasubbu Allah adwan bigairin kọ́dà àwọn tó jẹ́ kèfèrí pọ́nbélé tẹ́ ẹ bá fẹ́ pè wọ́n àfi kẹ́ ẹ tún lọ lè kọ́ method kèsì àpariwo kèsì àpariwo torí dáhùn àyíntẹ́fẹ́ ṣe yí nǹkan ti bàjẹ́ ẹ gbọ́dọ̀ máa ṣe ìtìbárò ìlàsìn ẹ máa wọjú erin pé ah, èmi tí mo sì fẹ́ pass message sí gbogbogbò yìí mo kéré lọ́jọ́ erin sí ọlọ́run gbé mi sípò sẹwárí tó wà lè sọ yín dàgbàlagbà lójú àwọn èèyàn uslub method bẹ́ẹ̀ bá ti pass message òun ní ẹ̀sọ́ yín dàgbàlagbà àti àkídà àti tẹ́ bá fẹ́ àtàkì ẹbọ tẹ́ bá fẹ́ àtàkì ẹbọ àbẹ́ fẹ́ àtàkì àfọ̀njálàbí làbúdàmílẹ̀ uslub èèmọ̀ tẹnumọ́ kò sí ẹni tí ọgbọ́n wà sí gbà wọ́n mọ̀ pé ah, ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìí àmọ́ ó ku well presentation ó ku mọ́ wọn ṣe máa present nǹkan òṣùlùbùlẹ̀ adáì wọ òṣùlùbùlẹ̀ wàfáì wọ òṣùlùbùlẹ̀ ilkáì mẹ́ẹ̀ta yẹn làbúdà sẹ́wárí mẹ́ẹ̀ta òun yẹ wá ṣiṣẹ́ lábẹ́ ìkìláàsì wà dọ̀míì lànàbí fi sọ fún wa pé innamal a'mal bin niyyat ọ̀rọ̀ tẹ́yẹ sọ sọ burúkú ayé ni kẹ́ sọ̀rọ̀ pa pé kéwú tẹ ké yóò tó o kára kẹ tó ké ìdádì kò tó o kẹ tó ké sanabi kò tó o ẹ tó múra sí kí ló burú ń bẹ kí ló aráta yẹn fi ń dàgé òsínlùbù ni ò sí. làbúdà mi dìrá sàtìlbí à lọ́nà akẹ́lẹ́ tẹ́lẹ̀ rìn náà ẹ tún bọ̀rọ̀ máa wá tèsí bò ní environment àwùjọ wa yìí ó pé oríṣiríṣi mùtẹ́lifátò àdìyàn ẹ̀sìn pé oríṣiríṣi wọ́n mùtẹ́lì fẹ́tẹ̀lẹ̀ àkọ́yì kọ́dà nú ẹ̀sìn tá a jọ ṣe gan àkíní àwọn tó pẹ́ nísìnyìí wọ́n mùtẹ́lì fẹ́tẹ̀lẹ̀ àṣìyà ẹ̀ǹkan pín ẹ̀ wá ṣe dìrásà rẹ̀ bó o la ṣe fẹ́ mọ pìrìsẹ́ǹtì láàyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ wo fi mọ bá a mu tí o fi ní ọ̀rọ̀ wájú wọ́kọ̀mùl kẹsẹ́ ká pariwo sọ̀rọ̀ kéèyàn tó pass message kéèyàn yí àkàyàkà àwọn kan kéèyàn tó pass message kéèyàn bú àwọn kan kéèyàn tó pass message ara àwọn tó jẹ́ dókítà gẹ́gẹ́ tó ń ba nǹkan jẹ́ tó ń fi wọ́n ń jalè bísí dòktòr pé dókítọ̀ ni mí àwọn yóò mọ̀ fojú àpẹẹrẹ pé àwọn tó lè lẹ́kọ̀ọ́ dé ibi tán ká dé yà á àbọ̀rọ̀ bá kìyànà lọ́wọ́ wọn àmánà ẹ̀ sì bá kìyànà. Ah, ọ̀nà akẹ́dẹ́ gbọ́ gbogbo wa ẹ̀ rí ibi tí gbogbo àjọ ń ká dé ni sọ́wọ́ túmọ̀ dá wa. ìjọ kan bàbá aṣèkà bìrìfàtà ìyá sẹ́yìn zada allahu rahmatan àfa wa kan wa kọtira ó fi sọ̀rọ̀ sí bàbá wa mudir markaz a sheikh habibullah adam abdullahi alilori sheikh markaz afisahu allahu waraahu ọ wa ni ọ sà sọ ọ ni lamtatọ kọjá ọmọ maralata jamiya maralata jamiya ẹn tẹsẹrẹ ọkan tí ó sheikh abdulfatah yasin wa fẹ́ fún lẹ́sìn wọ́n wá fẹ́ máa ka àwọn èèyàn tí ọ̀rọ̀ wọn ò dé yunifásitì tí ẹsẹ̀ wọn ò ka yunifásitì wọ́n sì mọ kéwú tí ìjọba ń lò wọ́n wọ́n wá ka Sheikh Abdul Latif Shuwaif ọmọ Libya Sheikh Abdul Latif Shuwaif ìtìdáyìn bẹ́ẹ̀ lọ́rọ̀ àbí ìdádí ẹsẹ̀ ń lẹ́tọ̀ àwọn yunifásitì ní Libya níbi ìmọ̀ yẹn pọ̀ dé wọ́n wá mú wálé ṣìṣì nípa àwọn tó yẹ pé ẹsẹ̀ wọn kan jámì àmọ́ ipa tí wọ́n kó nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti kéwùgẹ́ tó ṣẹ̀ tó gbọ́yé gan ó kọjá àwọn tó lọ yunifásitì wọ́n wá kà á wọ́n á bá dé rí bàbá wa àfa àwọn àfa àfa tó yìí àfa àwọn Sheikh Mustapha Zuglul asunusi tó ṣe sáyà àwọn ọ̀dọ̀ Arab ilẹ̀ Palestine bàbá Zuglulu ṣàfàtà yàtọ̀ wọn wọn kọjá ìdádì ọ̀yà ṣé kéwù yìí tó ti Sheikh Zuglul kí lẹ gbọ́ yìí tó ti àti sọ̀rọ̀ ìpanúlu o nípa pé sheikh da ilé kéwúlẹ̀ tí gbogbo àwọn yẹn jáde gbogbo jámíà káàkiri sheikh bẹ́ẹ̀ wá níbi dáwà àwọn yẹn lapa gan àwọn yẹn nípa gan ọ̀hún ẹ ti sọ àwọn ìtajà tún wá ìjà ṣáàtù ẹ ti sọ àníkéwú gẹ́gẹ́ tájọ kéyìí ǹjẹ́ gbọ́ tó ṣe lójú mi sọ pé tẹ́ bá lọ dàrẹ́ ẹ̀ lọ dàrẹ́ sọ̀rọ̀ yín àyìn ah, ọmọ tẹ́ ń gbárí kùránì yìí ẹ múra o torí pé tá a bá kéwú àbí tá a bá ń bẹ́ náà tá a bá kéwú á dẹ̀gẹ́ bí ẹranko ni làyìn mu wọlé adẹ̀bùn à ní ní mà ní lẹ́kọ̀ọ́ ṣe wá rí tẹ́ ké yìí ẹ ké kìrá ni kìrá atúmùjà wọ́dà tẹ̀júwìdù nìkan kọ́ yín kí ni màá ní kẹlmẹ́tìl kùránì àwọn àtúmọ̀ kùránì ẹ̀ tí ké o ẹ̀yin òbí ọmọ ẹ má sọ pé ẹ ti parí o àwọn mọ̀fùmọ́ mọ̀fùmọ́ mọ̀fùmọ́ ayat àwọn ìtumọ̀ ayat kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀ tí ké o bóòdì ń jẹ́ sábàbù nùsùlẹ̀ ayat bóòdì ayat kọ̀ọ̀kan ti sọ̀kalẹ̀ ẹ̀ tí ké o gbogbo ìmọ̀ yìí wá rèé ẹ̀ lè parí rẹ̀ nídàádì nìkan ẹ̀ tún lè parí ẹ̀ ní sanáwì nìkan ẹ̀ jẹ́ àwọn ọmọ ìyókè ó déjú àmì tọ́lá nẹ́bí sọ pé ogun tá a bá ṣe ká mọ̀ ẹ́ dojú àmì wá àṣetọ́ yẹ kẹ́ ẹ páàsì nù. èyí ń gẹ́gẹ́ wọ́n fọ̀ pé ẹlẹ́kọ̀ọ́ ni sọ ara hadi ìbọn wá arí ìbọn ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìí. amọ́bẹ̀ ti gbé lọkọ̀ tó jẹ́ olè ní ọ̀yà ẹ̀ fi ń pòwe fáwọn kan ni bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tẹ́ ń pòwe fún yìí a rí nínú wọn tó yẹ pé ìtajà tu wọn àṣeyọrí wọn pọ̀ ju tiẹ̀ lọ lójú wọn sọ pé kéwù nìkan kọ́ tó bá jẹ́ pé kéwù nìkan ni ẹ̀ mọ́ kéwù tó ṣe zùglùl ṣé àbọ̀tá ìyàsí wọn fún ẹni onípe ṣé wọ́n fi àǹfóòsì kan alẹ́bàdà tó sírù ìwọ́n tó ń sọ pé bàbá mùdúmọ̀ káṣí ẹ̀sẹ̀ wọn kọjá jámíà ìmọ̀ tí wọ́n ń bẹ́rẹ̀ àtọ́pọ̀lọ̀ yìí kọjá jámíà ọ̀yá ṣé lùlù náà fà rẹ wọ́n fi àtàkì ẹni yẹn ó sì ó sì dákẹ́ bẹ́ẹ̀ toró náà mọ̀ pé òun tó àfàwọn lójú ma sọ pé ṣé alẹ́ kọ́ra náà yẹn náà pẹ̀ mọ́ ṣé zùglùl uslub method bẹ́ẹ̀ ti pass message ọ pàtàkì sheik wallahi wallahi wallahi yàtọ̀ ń pẹ́ ní izu lérí ọ̀rọ̀ mọ̀jẹ́mọ́mù ìjẹ́mọ́mù izu tọ̀rọ̀ àwọn ará ta jù òun náà ni pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n á àtáàkì presentation yẹn wọ́n mọ̀ wá rí ẹgbẹ́ wọn sọ pé ẹni tó mọ kéwú tí ò mọ bí ó ti present ọ̀rọ̀ bí aláìmọ̀ kan náà ni sí yáà ní nǹkan kan náà ni wọ́n padà dà á lójú ma sọ pé ẹlẹ́kọ̀ọ́ nìyẹn làárọ̀ ìbá fi ìhúdà lil muttaqi fẹ́ẹ́ tó bá gbọ́ kéwé ọmọ pé ọ̀hún ẹlẹ́kọ̀ọ́ ní ń sọ̀rọ̀ yìí ẹni yìí gbọ́ kéwé ẹni mọ kí ni ìmọ̀ràn tiwa ni pé ákáì ah, ẹ má fi ṣàárà ṣe fáàrí ẹlẹ́ẹ̀kejì ẹ má máa àtàkì níbi dáwà yín ipò tẹ́ wà ó nì ipò tẹ́ máa ṣe islam àti ẹ bá ṣe eléyìí ó sì wá mú ẹ bá ṣe yìí ó sì wá da à ń tọ̀rí kìlìmọ̀ lọ́nà bí bàtà ń gba amọ̀nà ẹ̀ wà máa pass message yóò sì máa wọnú akínyẹmí ara amọ̀pẹ́ fẹ́ máa attack aláìkọ̀ rẹ̀ pé aza yahya fakiran eléyìí kan ní ṣáadà lọ́wọ́ ni kò gbọ́n kankan yé kò ní adabul bi'a bó ni a ti fẹ́ kò ṣe dirasatul a. ọ̀tọ̀ ni adabul a. ọ̀tọ̀ ni dirasatul a. kì í sáriwo táwọn ẹni bí ọlọ́run sọ pé walaw kunta fazzan galizal qalb lanfaddu lanfaddu yẹ wo jawab sharti yẹn lanfaddu min hawlik èèyàn bọ̀ àtàṣe adab mọ́ ọ̀dà lápèjúwe ẹgbẹ́ àfàwà nínú àwọn àfà ilẹ̀ yorùbá ọkọrin kan orin náà kárí gbogbo ayé ipe limaza ta alẹ́mu náà kí ló ta wá kéwúdé bí tọ́ yẹ kéwú kéwúdé báyìí wọ́n mọ̀ fọ́dùlọ̀ ẹ̀mí náà kí láǹfààní kéwú wa tá a la mọ̀ yìí ìzá alam yóò fi náà kó lùmọ̀ nàta alẹ́mu nígbà tí ń ta tí ò lápá kò wúlò fún wa àwọn èèyàn ń complain bẹ́ẹ̀ bí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó yẹn gan ìyàwó gan lè complain pé ah, ọkọ mi ti máa sọ̀rọ̀ ni àwọn ah, àlà oníṣàádà lọ́yẹ̀ ọ̀tọ̀ ṣàádà ọ̀tọ̀ ni ádà. ẹ wo táwọn èèyàn máa sọ lọ ṣé ṣàádà ni ó gbẹ̀yìn débẹ̀ ni àbẹ́ ń sáré ìbẹ́ ti débẹ̀ kẹ́ tó ní ṣàádà yẹn lọ́wọ́ sáàni ṣàárà wọn bẹ̀rẹ̀ qualification ṣé qualification ni wọ́n fi ní ẹgbọ́n ọmọ bọ̀ wá bẹ́ẹ̀ no dáwà yín o kò lè jẹ́ dáwàtú makbula tí ọwọ́ máa gbé nàtíjà tó mú ìjàmbá tí ọwọ́ gbé rìsọ́ọ̀tì gidi wa lóòpin ìgbà tẹ́ ẹ bá ti ń fi ìbínú àti ádámùlé uslub tẹ́ ẹ bá fi ń pìsẹ́ǹtì ọ̀rọ̀ àyàn padà wò bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká kéèsì àkìyè àyàn yẹn wàláì ẹ kéwúdé bí èèyàn kéwúdé ẹ mọ̀dé bí èèyàn mọ̀dé ẹ gbọ́yédé bí èèyàn gbọ́yédé àmọ́ kí ni complain èyí ń bẹnu complain pé domir ó pàtàkì ẹ lọ lè ṣe kíláàsì domir àníyàn yín ẹjọ́ lọ lè dà o ànẹ́bí lọ sọ bẹ́ẹ̀ ní tọ́ba kéwú kọ́ máa fi ṣe fáàrí kọ́ máa fi sakọ kọ́ máa fi kàwọn kálábùkù. ẹyọ ọmọ yẹn lọ́nà kẹ́ ẹ múra sí ẹyin òbí ọyá nínú mẹ́sẹ̀gì tí mo sọ pé ọ̀rọ̀ yín da mẹ́tọ́ọ̀dù ló kún bẹ́ẹ̀ níjọ́ wọn ń bi akọrin àyùbá mùsùlùmí ni àyíbẹ̀kọ́ ọmọ alájà ni ọwọ́ convert ó padà christian wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ìwọ ọmọ alájà ìwọ ọmọ mùsùlùmí kí ló dé tó fi di christian kò lè sọ báyà ìyàwó tó fẹ́ kò lè sọ báyà pàdé àwọn gbájú ẹ̀ kan kò lè sọ problem kankan tó sọ náà ni pé òun kéwú tòótọ́ wọn kọ́ òun kúránì kọ́dọ̀ òun ṣe wòlímọ̀ kọ́dọ̀ ọmọ alájà lòun àmọ́ kí láǹfààní pé wọn mọ gbé búùkù kan kí tó wọn mọ túmẹ̀ ẹ̀ inú tó yẹ kẹ́ ẹ fi ṣàpèjú ọ̀rọ̀ ń jọ̀hún nù kìrọ́ọ̀nì tó ń ké yẹyẹ òbí ẹ máa mú wọn kó wo alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yín ń wúlò fábà leke pé leke rò ní tú tọ́lá òbí mi lè fẹ̀mí sí kékeré ti alákọ̀ọ́kọ́ nu mú èké tán o àfáànù ra àǹfààní pípẹ́ táwọn pè wá ẹlẹ́ẹ̀kejì ó ní pé àpèjúwe rẹ̀ yìí sọ pé òun àwọn tẹ́lẹ̀ kó ti gbé lẹ́nu bó ti yẹ kọ́rọ̀ ń orí nù àmọ́ ìtọ́ afáwọn dráàgì ń kàkiri yàn ẹ̀yìn náà lè tún wò padà wọn pẹ́ a ah, ó níbi ìmáàmù ń sọ̀rọ̀ lọ ń pòwe lérí ara àwọn àfọ̀njálàbí àbáwọn ń dà ọtí àbáǹkìnnì àmọ́ káwá sọ pé ìdádí kò tó jẹ sanawi kò tó jẹ nínú mà wàláhì ẹ kà wọ́n tó máa ju yín lọ nínú sanawi. sínú kẹ́wù tọ́lá tá a fi gbọ́ tọ́lá yìí tà nẹ́bi tó ń bẹ lókè pẹ̀lú sí i yàtọ̀ fún pé wọ́n ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ wọ́n dalẹ̀ kí wọ́n kọ́ àwọn èèyàn wọ́n ṣe kínní ẹ padà ń bẹ́ẹ̀. àwa ní àwọn àáfàá kan bí ẹ ti tì wá síwájú pé ẹyẹ tó kọ lájá mìíràn ẹyẹ tó lẹ̀ lé gbélé yìí ẹ tó lẹ̀ lé gbélé yìí ẹ tún gbélé á tó mọ bẹ́ẹ̀rì fún ara wa para sílé ìbọn ẹ̀bùn wọ́n fọ́ kọ́kú lìzẹ̀ ẹ̀yìn mi nà á lì yìí kí fẹ́ lọ lè rí ní jámíà sàkọ́fà kúbra jẹ̀dídà uslub dirasa níta kàfẹ́ máa lẹ́sẹ̀ ni wọ́n máa yẹ tótó nǹkan kan fún àtọ̀làjú tí wọ́n mọ̀ pé eléyìí ní ń sọ̀rọ̀ àti kíní ni tí ẹni bá tún wá sọ̀kalẹ̀ dé tí wọ́n bá wá rí nǹkan yẹn wọ́n bá tún wá rí nǹkan wọn sọ pé ah, eléyìí fàkírù leléyìí késo lọ sí nìkan fàkírù ah, <laughs> gbàgbé ẹ̀ sanabi kò tó jẹ kọ́ kéwà torí a fi jẹ a sin lọ́ọ̀ni a fi sin ọlọ́run àá fi ṣe kíni o àá fi sin lọ́nà àá fi jẹ téèyàn bẹ lè kéwú tí e ṣe pé kódà bẹ́ẹ̀ bẹ ké sanáwì ìdádí ní tòótọ́ bẹ fi di màálùm kò tó jẹ sọba fẹ́ tó jẹ kó lọ jámíà àbí kó lọ jámíà kó ní dọ́kítọ̀rà lọ kó ní gbogbo nǹkan lọ́wọ́ ní ọ̀fíìsì kíni o ní ọ̀fíìsì tó jẹ ọ́fíìsì ònà ẹ̀ ń tẹ̀ wá ń gbà yẹn múra àwọn èèyàn sọ pé àyíntọ́ àgbà ní àyíntọ́ àgbà ní tọrùn ẹ̀ láwọ̀ o ibi ẹwọ àwọn kìí ṣe ọ́fíìsì gbogbo àwọn anábì gbogbo àwọn gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn umawi gbogbo àwọn abasi kìí ṣe sàádà sànàbí àwọn fi di àmírù láyé àmírù wa ìmọ̀ kìí ṣe sàádà.